بالله من الشيطان الرجيم كيدكن عظيم mutualiyet wasa ma ga kai ka ga ka kwewa shi ware wani ga ga wani daga mai lasha e ga ni shi ko je da fara e ga ni lasha kura ka lasha hadisa ne mu mu ko ke lasha lulu da ne ni ya da ya koya ne a fara yin nan ba ko ne mu shi da ne su ba shi ko gangan da ba su da ra'ayin nan e kona da musu kucin bai da yau shiga nga yi ne kuci e wa shuwa nga ma su kuci don kuci la a cikin sha ne su kuci ne wani shi tare mun shi ne da ya shi min da biya su jobe e da su da wani ne ya ne ya ne su kuci ne ya ne ya adagan ilé àníbi àkókò ṣùgbọ́n inú àníbi sọ̀pọ̀ àyọ̀kọ̀ yé ti gẹ́ àníbi oṣù oṣù mọ́ìyá àyèmá mímu kàtẹ́ tàbí o àti wúwo ń já jìnnà tí nà láyé ètìkẹ́ àjì àbíyá òjà ẹnlẹ́mọ̀ ẹ̀wọ́ àgbẹ̀ ayẹ́. àjáde ya ọ̀dà ní iwájú jùmọ̀ ẹ̀rí nínú ẹgbẹ́ gbà nínú ṣùgbọ́n káwọn ṣì ṣí nyá àṣàwòrán ṣí gẹ́gẹ́ ní àṣàdá ní lọ́wọ́ ni bí bàtẹ́rẹ́ ṣe àfẹ́jì náà bí ẹwà jùlọ aláàánú ní ṣùgbọ́n àwọn bí tó bia wàhálà yẹn ìbò káàbà náà lá nínú sùdán etu náà ẹgbẹ àti sùkúrú wa kúlù láti kàmí nílẹ̀ kàbáyé mọ̀gà bá a bẹ́ẹ̀ ní sùtún ìwé láti kàbáyé ní sàrò alẹ́ ti tù náà fi ìsùmọ̀tòlá yayya da su muci shari'a waga ka da na gaja mai da wani tare mana alqur'ani da ku ayyul eh, kul amanna billahi wa ma unzila alaina wa ma unzila ala ibrahim wa isma'ila wa ishaq wa yaqub wal asbaq aga al asbaq muci aga aulad yaqub aga yi shi ya yaqub من روى الصيف اللي ارتجنا أن الأسباب ليسوا أولاد يعقوب أسباب الشركية يعني يعقوب جاء وإنما هم القبائل من ذرية يعقوب كما بعضهم محققون عليهم قبيلة الشيش من يا قبيلة يعقوب يعقوب كما نعلم محققون من المفسرين الشيش عنه wale da matsalolin da biya su da shi a ce na yau e bayan isra'iliya na shi e da gafita su ne sanu da yusuf na da ke su da ke ciwo ta ɗauko وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب ya daga wa ko ya gani da kuma shirin shirin a san wa shirin shi ke da wa da dawo ne ya wuce gan na mai iniya al-aziz na yi tsanin shaɗin yusuf misra wani wuce la'adin yusuf lori arwa ga gangan da inuyi ha alma ga gangan da yi yuri ke ne akirili masu wawo ko wa ga gangan da yi ne ga nwe ci mai shugula a cikin shugulu yin babur na wuluwa a cikin shugulu filiyan zanen da nuwa kada ma je babur je babur na ya gane babur mu je wai da nuwa 把呀，去我跟那老跟书法跟把那干些什么嘛？要不然啥呀，把那俺们真的我的了，别人一进来没进去呀，把你，我放出来我看呀，把你出去呀，我一让我去一些这个班，你看啊，这是哪个牛？一牛。 za mu ce ya yi nuna zulaiha ebekin zulaiha kai na annabi yusuf alaihi salatu wassalam wọn bí a ti bá ìdíyẹn ṣe wọn ara yìí sàkí nínú ní bága àtúnṣe dá fáadà tó wà náà wọn dà ló tún mọ wọn yà á bí kàdá wà fún ẹgbẹ ìṣúná gẹgẹ bí ẹgbẹ pálí yẹ ọ náà. láì jẹ́ ọ̀nà tó ń gá àlùkùrá ní gàrí gan wọ̀rá àwọn dátò lẹ́tì òhúwà fi bẹ́yì ti hà àlẹ́sì ee alẹ́tì òhúwà fi bẹ́yì ti hà ẹ̀ka ẹ̀ka gíga ọ̀sìn náà àníyàn sùkùn tẹ̀ ní gbogbo wọn wọn tẹ ká tó wé pa ẹ̀ ila ina jiga mutu ne mula ne yusuf ya guban ra wa datu an nafsi mfede wa anabi yusufu eh mfede wa rai ya anabi yusufu eh etie faila hapa hmm. ashaka leo sababu ngazi ya limina tazalika na nagai kio ni machile lati na wa anabi yusufu no baada ya nakulu eh baada ya nakulu jumbi zumana anabi yusufu fo umaga wa mun daga ni machile wushona wushe guda na ciwo ila ina ji na kai zane fe wara ya ne yusuf ai tola basim rahatul aziz da ce kana yusuf bi baiti aminu ai da ja ila ji na cewa da hukuku liyo ta ta ciwo da yusuf e ba da ba wa mashawa ke ba wanda hatu ne fiki wallini man da kalmar ya ha القرآن هو راودته التي هو في بيتها إذا كنا نعلم يوسف الدين يقول نشير واحد يوسف يتي شاو من يكلمة المراودته لو هو راودته التي هو في بيتها على كلمة المراودته الطلب بالملك والدين الطلب bilbiski wadi ene gara wada alkura wada suna ezucu wani da se umaru wa gangan duni in bayan sauki da lalashe daga da yau in bayan sauki da lalashe ebo wayo ke taba imani na su kwaji kuya a kan su nuna alaihi salatu wasu ebo da wallahi wallahi nyɛnugoro ge ŋutio le wosokɔmɔ ko wotsɔ ɖe le kanyi labia ila gbogbo wotsi ɖe kanyi alɔfasu ge wotsia ɖe ŋuti ŋutio ge ŋuti mɔmɔ yi ebe wòtɛ tsa ba ŋuti o ima didi na ne nusu ba ne sɔla o sɔla o tsi nga bala sɔgbɔ dza fa ne kele ne ŋuti o ra wɔ tɛtu me nye kele ma ra wɔ tɛtu atɔlɛ wòle wòle wòle yi. aga yukhalifu rajul ada fararanci nga ya zaba yo agaga rawata ha wani wani zaba yi nga yi la yule kwe la la ko eh agaga ha ege ne o ha an nafsi ha nga yi ba yo amma ofin mara wani zage yi ba yule kwe la la to agara wa tasu an nafsu ai talabat minhu wadajata wada an yusuf rubul kan tashuru ra ila asa wa qalla fatul abwa rojo ga da na serious Allah subhanahu wa ta'ala ga wa ya min yusuf rakatan eh qalla fatul abwa mai kwaji su ne kwaji mutuwa bando ya jaba eh? ya kubuda jeje nchuyewu wajeje njiyo nchuyewu nchuyewu chuye kata ebo mbe ole tabia ina ali yusufu yewu ndio mwenda babo na eh mwya kujiji ni ndio kache na ucho gambe ndio na unazuzo isu badala kwa mwende kotu mwende kotu mbe wajen mbe kasashu daga na kuran ga alabawa ku je ku mu ne ya je ba ya ga mu de waje je ni chu ko kuma chu je ni mu chu mu ke ji da ma do chu chu so ka ka ni ne chu eh وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وين وين جمعه kanyi wuce nuce wai zorin cina eh nga wani gagashi wani gagashi a nan yusuf ciwo da lalashe eh rawa da tu wani gagashi ciwo da lalashe ya gane da su na kashe wani eh bango ya ga gane da duk shawa shi na gina wani gagashi a nan yusuf ciwo وقالت حيث لك وفعلا يقع في القشر ila gina fira ya fara ta ya tacho mu ce ga nan yusuf ga haita lak ke ke la ilaha illa yusuf mu ce ga yawo ke ke wa wa da yusuf ko ga ya tsina eh ne yi da tsara nga malen o ga yi ciwo no ele da ko da zinin لا تخرج امرأة لديك بريمة لو كنت من صاحب الشمنان إن الرجال الناظرين إلى النساء مثل الكلاب تطوف باللومان إلا تصم تلك الروم وصولها أجلت بلا عوض ولا أصمان لا تتركن هذا لأهلك خاليا فعلى النساء تقاتل الأموال وتقوم تجبونك أمولا أموت النساء وما أسر الأعلام والصبيان إلى كل سنين لا تقل بمرأة لديك في لبس kéèké kó di gánjẹ́ lè tàkítà kóòrè mọ́ gánjẹ́ kó di lè tàkítà kóòrè mọ́ rè ko kato ko makato ko ṣàwò wọn bàbá òkú ẹnu wọn lọ́wọ́ kàfé nù sáàjì ní sùlùmùrà yìí lọ́wọ́ kàfé nù sáàjì ní sùlùmùrà. kódà ọ̀gá kó àdínní kankan sáàjì tòun náà lẹ́yìn kàkó àlùsùnù máa yí. wọ́n láyé láti làbá lóde múra àti ilẹ̀ ní káàkiri ìbẹ̀tì laukun dafin dosa ke musulmu na nga yi mu je sauke mana mun wuyo shi jama je su ne mai wuri kiyo ga su bai na zuwa ya ga ke bugi bai na zuwa ya ma shi jama je su na ba tun da su ba ni bai yi gida eh nga yi ni yuri shetan da shawo ma ke kiyo yuri لتخر بامرأة الذي كبيبة لو كنت في نوسك شغلا إن الرجال النافذين إلى النساء مثل جلادك تخلدهما إن الرجال الناصرين إلى النساء حقيقة سباجلش الناصرين إلى النساء أجل سيرا جيدا إلى جيدا wakekwa oyibe dagida ishikata wee gidu wee chule wee chule misulilikila bitadukubiluma misulilikitabi misulilikilani kotwenchiwe kotwenchi eshikila tatuendadukubiluma neshikila emanowobalo anakalachi cheshiyelistawapi wakwelwa kukweyabo kotwenchi zabaji natekwa oyibe dagida ishikata onazona wọ́n ti wọlé òtún ni ẹ daga baago wọn àpò wọn wọn àkàtìṣe wọ ṣe yẹn gbẹ́ẹ́ bẹ́ẹ̀ dàkẹ́ bẹ́ẹ̀ kò ní kí ẹ ti lò yìí ngamalamaji aji sensitive wato sensitive organs ne ṣe mọ̀lá tí o ṣe tó àti ewúta bàánà ṣe táyà ẹgbẹ́ wọn ẹ̀fọn yẹn gẹ̀ẹ́dẹ́mí nínú kẹfà tí o kò dáa náà wọn fọ àyínà ní wúta nyama mbali nyama nyama eh asafurwa nyama mbali ekosu eh, ekosu eh, ekosu eh, agani la gila ishile anaga uchaza tuwe ekosu uchi wa pass information the pass na him lo bai edawe ekosu again we gini uchoto wele ene mulie ba ni da nudu sa nígbà àbúrò náà ló ń pa ìyá ìṣúgbó ló ń pa ìyá nígbà tí ń sá. Èyí àkàtò yẹn gbọ́ ní sómi àjòwò náà ní sómi àjòwò náà ń gáwó ti náà náà wọ́n yóò ti lé àwẹ̀ ẹlòmí ìsúlé wọn máa gà àwẹ̀ káwò tó ń pa ìmọ̀ àlòkù lé nù òun sí ha yẹ̀ parí sọ́mọ̀ àpọ̀ pípa nígbà tí ó dé ke ba zo wuce kan yi sun a rika ne ke na O wore ogo ye ne ni yo mi so ne ke na ne wore mi so ara ki e ga mu ji da ba wo ga yi wi yi wi o ya le ni sa ti eh from there wa go irresponsible in that time eh nusu abe fiyan yɛ bɛbɛ yi wo nusu lɛ yɛ yi wɛ sisisisisi wòtí ɛgbɛ na nusu yɛ sɔrɔ ɛdɛmu yɛ adi wɔn ɔjɛ wòfɛ yɛ adi wɔn adi ti lɛ yɛ kati wɔn ɛdɛmu da ee wòfɛ yɛ adi wɔn adi wọ́n yẹ kàlùkà yìí ní pa. wọ́n yẹ tuzo bisi àgbà pẹ̀lú ẹni wọ́n àjọ ní kẹ́kẹ́ tuntun wọ́n á ní lọ́nà ẹ̀kọ́ wọn múnà kẹ́lẹ́ kẹ́kẹ́ ẹwà rẹ̀ ẹ̀kẹ́ bẹ̀rẹ̀ kẹ́kẹ́ wọn tẹ́lẹ̀ àwọn afárá bó sọ fún wọn kíkì ní. ìlànà ìyá ìwà wa rẹ̀ tù ti kí ọ òjì pàpà baaji ni ulu ga iki mo ya sila ne ne mi ma ji na o diga ta bo ga ji ma jo ga ga ba ru ga o su ko yi ti ni yo a ma no ti ba yo yi ama o da ne la ki be lo ni lo si de jo o ma na wa ni yi ki na we ni ni ba de no ga i jo ba no ga ba jo ba ni o su ni ya wa a a the verse Amen nga bala yi gan yé dié zi ba ka ne yi gbé o la yé gbé dié zi ne kàtsa kaba yi ka dié lata tí o la yi wọn ayi káwọn dié lata tí o yi wọn ayi o la yi la su ìlà yìí kó kápò bá yi lẹ́nu kpatsi wa ẹ àmọ́ bá yi àbájú tara ìlà yìí yẹn lóru yìí àbájú tara ìlà yìí lóru la òun ló dán wọ́n ìwé ààbò fọ́lẹ̀sì ní iná gásókè ó kẹ́kọ̀ọ́ yìí ní àyíká sí mọ́ tàtà òde mọ́ á ti bẹ̀rẹ̀ káàdì nígbà tí lọ́kùn láti inú sàkè ìṣòro wọn láàyè iná ìjà aláìná àbúrí iná ilẹ̀ ìgbìsà ìṣòro ìkílá àdúgbò òkùnrin ló máa تسر تلك الوحوم وسولها وجلت بلاء والروح ولا أثمن إذا تسر تلك الوحوم وغاشي شومتين دوما ونكذا كما يقابون قونكم كم كيقابا قونك شاششو قابا مونكم ولا يوم وجلت بلاء والروح ولا أثمن وجلت بلاء والروح إيش يقابا نكلا يبان ila yau da aula da aula su ma kafin bai ci mara ba sama da dare ya wuce ne yana kama ne ila gina ila akuya ya kan da ala ke yi ila mai yi na ila kiyan kaka gaya za a labar masa yin gari in bala na yi in bala na yi kiyan ada akiwa watu wa wala aga ibe kata ina eji kata ma ida ma ada kata yuri eti o mo ta se to eh eti o ta se ti wa wa eti wo ina eji kata o na na we ba ida na kan yi wo sa ju wa wa sa ji ni we wonu ga yi ya eh ti pra sala ti ti bana anabi yusufu church a bi yema ká àlejò yusufu ń gé ńlá yóò ti gé ẹ̀fà fi àlejò yusufu àsùntàn náà wà kú fi wọn wà níjọ wà ló tó làlá tàbí nínú. ebole kẹrìkẹ ṣubú àlejò yusufu náà ee ee kwakọ advantage yẹ kẹrìkẹ ṣubú wọn mú dán bá ní nga àlejò yusufu ẹ̀ sàfihàn jẹ bí ọ̀ jọ̀wọ́ náà àlàkàdùn tó wọn àwọn kò sí. wọ́n á wọ́n bá tó lẹ́sìn wọ́n á kò bẹ́ẹ̀ jà á sùn. ولمت الأبواب وقالت حيث إذا كنا لا نجبر تيتاتو ويقال يوسف يوسف تيتي أنا يوسف musu bɛ tiɲɛ k'i bɔ nka se b'i ye ale bɛ su bɛ bi miɛ la a b'a ka yi dɔn maazala haa yi ma wo ye tɔ bɛ sɔn ko sɔn k'u tɔ la o sɔn k'u tɔ nu wo ye tɔ bɛ sɔn ko ye nɔ a bɛ tiɲɛ wa a bɛ tiɲɛ o ba a bɛ tiɲɛ la a b'a fɔ. وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب اي غلقت الابواب البيوت عليها وعلى يوسف وين كنت بعد يوسف وين كنت مشيت على يوسف وقالت هيت لك اي هلم يوسف شيء wa asra ila al-fira sanin biye sanin biye shi sanin biye kashi wai suna mai gida ne sun hashi bayan a yi sun sanin biye annabi yusuf alaihi salatu wassalam ngai na rabbi alika e ba wannan ngai da ka kan mu yau da ba wannan ngai so mu da ba wannan ahsana wọn gbológboló ti di àwọn ní ẹbẹ ẹkí ìbò ẹbẹ ẹtì tìlú tù lọba wọn ní. dáka tó wọn wò lọba wọn wọn kí adé ẹ wọn kí adé wọn kí jẹ mba wọn ní. kí akásá wọn tàdé gẹdẹ wọn tún tù wọn nọ. káṣí wọn dẹta ìnà wọn náà ìlú wọn lò zango rẹ náà yìí bí náà kùtì tì náà wọn ẹkẹ wáyé. zango rẹ náà yìí náà na kucici na waye kawa etu bi na kowa tu hulu na kabon za ka tauki a su kwaɗe an yi su kwaɗe kabon za ka tauki a su kwaɗe wai wani hulu tula a hajji eh wanda ya kwaɗe yi su wai ya kwaɗe yi ka taunar su wani gada yi wani kwa wai ne ga wace ga wani kwa su da ma kabon za ka tauki a su kwaɗe ìlọ́mọ yìí gan fọ̀sẹ̀ ìnáfẹ́rì ìlà yóò fún lára ìnàlẹ́bí àlàkà ọ̀tọ̀lá máyáwá fọ̀sẹ̀ yìí ìnáfẹ́rì ìlà yóò fún lára ìnàlẹ́bí àlàkà ọ̀tọ̀lá máyáwá káyìn náà wòye jí náà wòye tún tó kú bàtúkú ẹ́ ẹ́ náà wòye jí náà wòye tún kú bàtúkú wòye yẹ kẹta sọ̀rọ̀ lẹ́yà. فاستعن ní aláwọ̀ ṣùgbọ́n àwọ̀ tààlà ní ìtúmọ̀lá ní ìbàdìkú iná wọ́n kú láwọ́ tó ó bẹ́ẹ̀ bọ́ ìgá ìnà lẹ́rí hàrùkà sọ̀rọ̀ mẹ́wàá àkíkẹ́ sọ́jà àdìtábàdìkú ní ìtúmọ̀lá وإذا خلوت لريبة في ظلمة والنفس داعية إلى الانصيان فسير النظر إلى يوم الله إن الذي خلق الظلام يرى wa idha khalawta bi ni'mati fi zulmati wa ga ke goji ku ba ku kan doci shetan ya ce tu yenga wa ba ga dan doro yo ya ce no a ce no inna alladhi khalaqa al-zalama yara ce ci na jari ka ba ko ne chole wa ga tu showo o fe da ce tete wa ga ku showo yi wo yi amma wa ibili shetan فاستيقن ذلي لا يوكل لها إن الذي خلق الظلام يرى ètùnú ètù òlé ní òògùn efi òwò náà ètù òtù ètù òlé ní òwò kíkà yìí. méjì ètò òsòkò yàtàkọ́ àlùfàṣà ìyábà ni yàtàkọ́ àlùfàṣà ìyábà èkó àlùfàṣà ìyàtàkọ́ yàbà yí èkú débè náà ń dúró rẹ̀ ẹ̀wé èkú fi ó. wọ́n láyà ẹ̀wé èkú fi ó yaba bɔ alifasɛn yaba ewu ni wɔn eti so esu yi yɛ to ku elu aka sisi ta alifasɛn la ne ko wɔn eti fɛ ya tsi wɔn eti ya tsi ila ni wɔn asisi ewu ni wɔn eti si na yɛ ba kɔpu ma wɔn eti si yɛ ba wɔn eti kumie wɔn asi eba ma yɛ da tsi ko fuudu tsi etu ka sisi wɔn awɔ tsi ne la ake ba gangan ni ba alifasɛn ma o tso ala wallahi lasu sun ci ala wa su wuya e ba ka ta ma ci awo lo ko lo shi e ba ka ta ma ci awo yo ko yo ko shi e ba ka ta ma ci awo ni yo wo de sinaya su da su ko da sinaya mu to le wo je ci wallahi lasu ige ne ne ya ma ya ba ci awo annabi musu alaihi salatu wassalam ويقول له لا يفلون الظالمون zangoro nakachiri lolokujirana zalilo azwa kusuwa tushoro ولقد همت به وهم بها لولا أن رأى برهان كذلك عنه السوء والفحشاء anabi yusuf yɛ taki to so wɛ anyi dade ne ti ka ala kɛ aga de le fi ne anabi yusuf yɛ ta de sɔkɔ yi wɛnte kakɔɛ sɔkɔ yi wɛnta etakɔɛ le fi ne ne firi nɔ ne yɛ anyi dade ne yi dade ne ma yi sɔn a ke yɛ agɛ ya tse ba yɛ agɛ wɛ yɛ anabi yusuf yiri de na wɛ yɛ atɔ tuba yɛ bɛ tiɛ ti dɔwɔ na wɛ ta dɔwɔ na ba yi la amma je ke da mara nan to man ne to to mi to wa zina da nan mai da kara nan ga mai da leke lokaci ile da waye gara nan wace tuba giyan ba sai da wani fiyo nan iya jikin iya bai ga banko ila gin nan wuce da irin nan ko ga su aya ce da zaga ci zuwa su a kusurwa ni ci wuce wa ba a kusurwa ndo wani yau kan lamari a kwasha na wale rana wace lamari na wala kwashe daga kai wayi ne wallahi tallahi kazan ɗin so wani kowa wani ila yi ta ta kuri yau da ila yi ta ta kuri yau da kama iri zaji to shi na na ibe ciwon mai ya gata ciwo a ciloka iya duk kashe yanzu no to ga gama yin da shuwayo ina e wai waje a nabi yusuf bi da nan wani da shuwayo waje ya tsaye ku kun ya zuwa ga wai su da tile ku kashi aha no ku bi oge ya ko da ma yau amma ba yau ga ma yau eh anabi yusuf kan mu sha ne yusuf la ke ba ne ta kila zanan mai daru muna gaba gangan da yana biya shi na shawa na ke ciwa da ciwo yin wani yi amma yi ma ne daga asibi shi da lasira da kuma eh ina tuna mai ciwo yin mana isu bi yi shi iga ji sai a wada kuma soko isu e bi yi shi shi ya wada kuma soko Ve, gen, jare, discutio, ìlàjì na fi ẹ̀ka ní ẹgbẹ́ àdébí ṣùkú tí ó ìlàjì na fi ẹ̀ka ẹgbẹ́ àdébí ṣùkú tí ó kéyì sọ̀kọ́ ló ń gun ẹ̀ yìí wọ́n lọ fẹ́ àmọ́tì yìí. àdébí ṣùkú náà làdébí ṣùgbọ́n ṣùgbọ́n náà wọ́n lọ fẹ́ àmọ́tì yìí sọ̀kọ́ ló ń ga kúti ṣì dẹ́gẹ̀ náà wàláyì láà wàláyà àdébí mọ́mọ́dù àmọ́tì yìí ìlàjì ó ti ṣètà serious wọ́n á pàgẹ́ òun gẹ́gẹ́ fáàlù màṣálódì àdébí ṣùgbọ́n sokɔnɔ ŋdamɔla sɔrɔ ma wa hama bi ha ɛgba akpɛsɛ ŋdɔ la fana ee báyìí náà akpɛsɛ ŋdɔ la akpɛsɛ ìlà nílẹ̀ ọdún náà sọ wúlì yusuf wòlé àti ŋusu yusuf wòlé àti ŋusu zanati yɛ gɛgɛ ele ya ìlà nílẹ̀ táàbù ɛfìtì ní ìṣàwà kọ́ àlínà ebom ebatúwòrò àmúlá yìí pé ṣáà ẹni wá wọ́n yóò ṣọ̀bá yìí wá àti àgbà ó àti sáṣẹ́ wọ́n yìí wò. wọ́n bẹ́ẹ̀ lè ṣú pé gbọ́dọ̀ tó wọ́n wọ́n lè ká àṣírá só. mo ṣe ká àgbà anága ẹ̀ ńlá yìí káwọ́ já kẹlẹ́ wọn àti ṣe kàlẹ́ yóò wá ìṣúwé yìí kẹ̀kẹ́ ẹ̀ lè láwọn ṣe kàlẹ́ yóò lọ́ọ́ ṣe òwe bá ní yóò òye yusuf wà àtẹ́bà wà wà wà òbí dáná ọmọ sọ̀kú kò sọ́ wọ́n lọ pẹ́lú àmọ́tìbí yìí muhammed ha èèmà sọ̀kú lọ láàrọ̀ láyà kíkà ní mọ̀mọ́ nígbà tí ká bá ẹ̀fọ́ àlùkò yusuf yìí muhammed ha àrẹ́lú yusuf ọ̀tọ́ wọn ẹ̀kú dà àtàrà mẹ́tọ̀ sí yìí mẹ́tọ̀ eh ake da yi yi su ruwa wani sarai wani kan hafarci yi ila yi dabar ciki ga ma ne wa amma da ana ya ce da ala fasara wa na ga ne su ko su da kama alwa ku kula ne mu fasiri ne ya ga ya sa yi ne ga Qur'an ya ga da sai kuma kaida wulo al-asl bil kalam al-haqiqa wala yudabbi al-majaz in kunna bihi yà fàlà èdèdè kura nìyẹn náà kpara lọ kàánú olú ọ̀gá ń jìjẹ́ pẹ̀lú báwo náà náà jọ ọ́n ṣe bèbè yìí. hiya alquran ne ga yana wala kada hamati wa hamadiha ki ba dai ga ga ci ko kai ga wa hamadiha annabi su ba ba yo wani yana so ko ga laula araha burhanu laula araha burhanu rabbi كذلك نصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين ولقد حمسه سيدي بها إذا كنت حق بها أن يشوف لقصة علاقة وحق بها يبقى أن يشوف رسول حق بها أنا يوسف يبقى يقولون نو غاسو ميتي عين لجنة نو غاسو بما عجبته بسم الله نو أو nsomatu no so wogyina no kabata bia woyɛ no protection ne so akyikyi mu ne ɔ woyi store mu no kabata a nami wohyɛ no ɛti ka a de kaba ayi no waa no mfeɛ na bi protection mfeɛ na bi ilẹ̀ yà jẹ́ wẹ̀ àgbẹ̀ antivirus ne so woyi store mu no ka a nami wohyɛ hyɛ a fight against any ɔ kaba ayi no wɔ no antivirus no wɔ no nga yi lọ́la arọ̀ arọ̀ arọ̀ yi bana da yusuf gane da layin she daga kwace tubanye yusuf mutu shaga sai ne we da su da ne su kone da lori ne bana shi da ne yusuf na we yusuf ya su ya da min shi da lori ne zira wa wa ta nore lola ha ha ha yi ya yi tula yusuf eh shetan na kaga wa yusuf na etí àlẹ́ mi sùn ló takú ká lò yá náà. sọ̀kọ́ tó kù ní ìlú yẹn o. mọ́tò tì ara ìsirayẹ ya sí òtì yìí. àgẹ́kẹ́ mi náà àlẹ́ mi sùn pé wọ́n bọ́ àṣọ ní ìtìlú náà bàgọ́ kú yẹ kò tó yẹn dánwò àlẹ́bí àkókò ẹ̀ fẹ́ làbáṣẹ́ pọ̀ òfin ta àlẹ́bí sùn pé àwọn kẹrù. lọ́wọ́lá àwọn àbúrò àyẹ̀wò. وَلَا تَسْجُدُوا عَلَى launa amara qur'anahu maka jawabu masu ai laula hafiza Allah ri'ayatuhu li Yusuf wa ismatuhu lahu la halifaha ki wala tsayi na ilada da kafacha da Yusuf wala ya kabbala ya fauta na ki eh wa me tar wa shawa da Yusuf na da koyi laula hada abu hada sọ̀kọ́dọ̀ kàtà àyíká nyáàtì gàgá kéwù ọ̀lẹ́ ìfẹ́ lẹ́mbà rẹ̀ nínú sùkù títí ayé kápò arúgbó àti ọ̀gẹ̀gẹ̀ yìí ìdàgínà wà kú ká jẹ násàrẹ̀ tó bọ́ gángẹ́ níbẹ̀ ṣe táyì náà zina ìdàgínà èyí wúlò dáná ni àti não ìtì dáná kẹ́ ń wọ́ ni nana gà á jẹ ìsà ànábà ọ̀bá nana gà á jẹ ìsà ànábà ọ̀bá àná yẹn sùn fẹ́ títí yẹn kù nga mu kazalika nda su ba ku suwa nya jaga ijo a jaga ila ta ma ko ida so a nabi yusuf ko ichi pa nabi yusuf ki alfasha ruwo ki asu ayati da ruwo wal fasha gangan da alfashe ki ko ku ruwo ki ma nuna innahu min ibadina al-mukhlasin innahu min ibadina al-mukhlasin yusuf no le da na to alabi mun ke bayano na adami yahushu na jali mukhlasi na na da fata ya lamu wushu ya adami wushu na shi mutu mutu ko ga yi zane jikin zane wa gwara ji mutu hali mutu ma gwata kele fiwa zandoro na ga yi ba da da yi mukhlasi na ezi wo na su ko tuke protect a kese ne to amma ibadu lahi mukhlisi na da kasar ya lamu ba zuwa ya lamu wallawa zuwa e ne kawai e e ne ji ma ta hari ne náà mi lè bá ilé kòkòrò kaba yìí lórí àmọ́ ìbáàdùn láyé mùkúlì sí mi bì ọ́ yín lọ́wọ́ ọmọ ọgbà yìí ló ọ̀rẹ́ bá lọ gbà mọ́tẹ́ bọ́ ọ̀rẹ́ bá lọ gbà máa ń lọ èjì lẹ̀ kí ọ̀rẹ́ lè máa ń yẹ mú bọ̀lọ́ sí ní لو كان فاحشة وصاهش شيوخ nga nye ba ahu ye bi so kinje ah eza no aba be na ni churu jire boyi ba na no ge mo ge le ama mo po ge mo ka lo je boyi ni da da ni ma ai ka sa ba ni ba ra sha wallahi asim lálọ́jì dé ẹ̀yìn sálọ́jì ìdáwọn náà wọ́n léwu ìlàjì kàtú wà láàbúrò rẹ̀ wọ́n máa tọ́ káyidá ìṣíbí bẹ̀rẹ̀ tètè káta lóṣù rẹ̀ lóṣù rẹ̀ kàtú bíyà wọ́n tó kú bẹ́ẹ̀ lójú yẹn bí alùpùpù rẹ̀ o rẹ̀ kàtú bíyà wọ́n ṣe wọ́n kàtú ìlàjì yẹn wọ́n máa bí àwọ̀ àdìmọ́ lóṣù làwọn ti bẹ́ẹ̀ làbáyé mawuci da mafa kafin rabi yiwu kembe she masalaci gida na bando a rike ji makasuro iban kembe na abin da ke kula da kasu amma za mu ci da kayi da za mu ci da kiyon za mu ci da kayi da protocol ilu noro wallahi tsanani da ke musu ne wallahi tsanani da ke musu ne e wani mawuci wewu da ke kasu Makan wuyan goro bai ji makantu ga a samu sa e zan goro don gaje mu da makantu mukanta wa gobe a sai da kuma su fiye cewa ina kuma su fiye cewa man mu su fiye cewa kyan da zama you know kyan da zama cuye dina mun iya ju daga katu ko mai daga na makanta mun iya ju daga katu ila kucha masiba dimension a kuwa tunagora ka amma zani fiye da labarin nan mugamman wuce fiye ga wa tare ta yi wa an gobe mawuce yawon mawuce yawon yawon kafin lafi kama biyu lórí ẹni àtúntò yẹn tún náà kàtúgàtú mọ́gẹ́ ìgbàdídá ìrù eyi wo ye ma mu wɔn eyi yɛ kama lilaafi eye ko nafa bo lilaafi bɔ kakara ko bo si ba la wɔn mɛ a fɛ ba lilaafi o ma ye ko ye eh? ma ɛ tia na wa ka yi bɛ ma yi na ma yi yɛ e lawatu mɛ e lawatu k'a tu mɛ e lawatu ma ewa ma ta lilaafi ewu ma ewa yi yi ma mọ́tò fẹ́ tí wà wọ́n kàkí náà sí náà mọ́tì náà wọ́n pèrè bí i àyè kéwòn náà wọ́n àdé wọn wọ́n àṣẹ náà wọ́n tún fáyé wọn. ìjà àbúrò nga òjé kó òjé wọn ní láti fáà lọ́wọ́ ayé ìṣe o wọ́n àgé ìdí ṣùgbọ́n àti tí wọ́n gé ní mọ́mọ́ ní èdè wọn lálẹ́ ojú èdè lọ. wọ́n láwọn gé wọn làyè yóò hàpù dẹ́rẹ́jà especially wọ́n gá darusa ke gama ma yi darusa ga ala jiju ya nga ki yi darusa ke soso a wọn kan náà mi gẹgẹ mi ga ma de mi si eyi mu na mi tu suku na na yi na baba ko bɛ nubo ɛ ìlà yóò ti ti fẹ́ tọ́mọ̀ zàwọn yìí jẹ́ àtúmọ̀ káńtó báàbá nǹkan ti dà àtúmọ̀ òjìlá ṣírí jìgẹ́ǹtì ṣírí nu jìgẹ́ǹtì rẹ̀ fúlù ṣírí ẹ̀sìn náà ẹ̀wọ́n náà ọ̀dẹ́gà àlè jìnnìbá àdúgbò láti tí ó lọ tààrẹ́ǹtì kata mọ́rin wò gẹ́lọ́ mọ́nẹ́jì kátó yìí lẹ́yìn wọ́n á kura títí kẹ́lẹ́kẹ́lá kẹ́lẹ́kẹ́lá wọ́n ti yá kí jọ wọ́n á yẹ ege gẹ̀ mọ́nẹ́jì má lọ ṣé ta gẹ̀gẹ̀ mọ́nẹ́jì mọ́ ṣá fọ̀sẹ̀ yìí ni gẹ̀gẹ̀ fọ̀sẹ̀ yìí gbọ́dọ̀ wọn jọ òun fèèjì yẹn òun fèèjì yẹn kó mọ́ bá gbẹ̀gbẹ̀ ele o bem de Deus, ele não deixa o olho né? É? Ele não olha né? Ele fica colho, é? Para chegar me cair é? Não é para ele né? Mas não manda o meu, mas o mapa não ganha, fora do resto, sabe? O meu bar não ganha nada, eu vou, meu. Na cor, mas é que não, não, hoje eu quero. àbúrò rẹ̀ ká kàn ní yóò jẹ́ fi ní wa àbúrò náà ti gẹ̀dẹ̀ bá náà àwọ̀ rẹ̀ ká. Sẹ́dẹ̀ náà wọ́n ń ládà àṣọ. Àmọ́ mọ́ ti fẹ́ tíjì wà kẹ̀kẹ́ ńlá tuntun. Káyọ̀ náà wọ́n ìgbà ńlá láàjì àwa wọ́n dẹ̀ ń ṣe àtẹ́nu bí èyí yìí. Mọ́ ti fẹ́ tíjì. Làtúwẹ̀ ìyàwó lọ́mọ́ ń gbọ́ wa gege la tutu daga nan geje ni gela ce yau kula wa ta la rowa man da ya ga en dole da wannan solution a san mun biye shi a tsara mun shi ne shi ko man ya end up losing his job e bele tu gwe bele tu wero man ya end up why why tu wa why lose e bele wa ti mu ya mina lànà bí ẹ̀bà àwọn ọ̀kì àmì ẹnu wù sí o wọ́gádé ló gba yín lánà tí yé jẹ́ lọ́la àti ẹ̀ṣẹ́ òru ṣíṣì ngala ni tẹ̀kí sanni wà ló lọ́ba tó ní tó lajẹ́ àyà àlùmá lè ní lórí sọ́kọ́ yín mú mi. ààrẹ mi sùkù ààrẹ sọlá kò sọlá sọ́kọ́ kágbó dáyà ààrẹ mi sùkù yẹn lọ sùkù ká pàkíyè fún àlùmọ̀ṣá náà lúwa náà yàá jẹ́ bàyà àgá ààrẹ mi sùkù fẹ́ẹ́ dọ̀wọ́ ya fẹ́ẹ́ bìtú èkó fẹ́ẹ́ ani yusuf bɛ ko ni de bɛ k'ani lajɛ na ko wɛrɛ na y'a jɛ bɛ a ka ani yusuf kɛ dɔ waa bɛ u fɛ la bɛ ko èkó ní ẹ̀ka tí kẹ́ ń sún ọ̀hún ti ga náà yí bàálọ̀ wọlé àti yusuf yé nípa wọn rẹ̀ tí kà wá. wàsítàlẹ̀ wọlé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkọ̀ jẹ́ kọ́rí sọ́hùn mi ń dúró wà á لها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم يقدم يا يمنا لن نسكت مقرن أجنا مقرن تطابق دواني da abin da we kudu mai duk haman gini da gina ke zara ne daga nan bayan bayan gina su ku mu fiye ganyi da hannun su ku yawo su mu fiye ci rufe ya kama wasu taba kalmara a ce ya gafi wato yi su ba ji musamman karatu ya kuma su a ji fi wato a ji shaidu can ka yi e competition musamman kalmara a fiye jiya àbẹ́yẹ òṣèré kó ní sùn ẹ́ àbẹ́yẹ òṣèré kó ní sùn àbẹ́yẹ sùkọ́ arúgbó olùjẹ wúrẹ́ ìdàgé náà tó mẹ́ pọ̀ tí ìjà àlejò sùn yẹ́wò ní kájọ wa náà alọ́ ọ̀tọ̀lá bẹ́ẹ̀ kó ní sùn wọ́n kọ̀ tẹ́sán ní sọ̀rọ̀ ewé ẹ̀kú náà yín náà wọ́n lè gẹ̀dọ̀ wọ́n ayé wa tán ọdẹ lára ṣe wọn sáà ní ìlú sùn náà mọ̀ ẹ́ bí i àgbẹ̀ngbọ́n wọn á ní bàánú mu wàá dùn tún bàá wọn bàá lọ láwàtà àdúgbò sí ìrò fún bẹẹ tì wọn kàn dáfà ní sọrọ ìwà àdúgbò sí ìbí ẹta kéde ẹ tọ́lá ìwà àdúgbò sí ìbá yẹ náà ńmọ yẹ lè ní ìdúgbò ní ìsúmọ́ àdúgbò sí ìbí ẹtì ẹ̀kọ́ dé wọn èyí wọn èjì wọn èjì wọn èjì wọn èjì sàkó wàá fẹ́ àṣẹ yìí dáhà lẹ́nu náà.

sayyida ladan ba ana musulmi da kuka kayi da mutum shi na o la ilaha illallah ibi to shi na eh lawa kuma ba ta cha za ka ga ni no ke ni jo zai ji ba ko ne to ne ne a ga ga ga ban a ga ga ga ban wa ya sayyida haladan ba kọ́lẹ́ tí ìdájí ńlá mọ̀láfíkà ń ahụ sí àwọn ọmọ àkàkẹ́ yìí lọ. lóòótọ́ láti bó nga máa jẹ sáà wọn náà bá tàbí àlè kà bàbá o ká tiẹ̀ gbàgbọ́ yàmọ́ náà bá tàbí àlè kà ya zane gan alheri náà ju bàbá pátá náà ń jẹ lọ́rọ̀ gáwé a sí èdè ìyá ní ọ̀nà ọ̀làṣẹ̀wọ́n ní olóòtú dèdè rú. sọ̀kọ́ táwọn ìṣubú àwọn iná fọ̀ǹgọ́rọ̀ ẹ̀kúkúkẹ́ ìṣubú wa fọ̀ǹgọ́rọ̀ ẹ̀kúkúkẹ́ wa ìṣubú ẹ̀ṣẹ́ ẹ̀rọ wílẹ̀ ọgbẹ́gà àjọ àgbà ọ̀rọ̀ àgbà olóòye sọ̀kọ́ ìṣubú wọn lọ́wọ́ bàbá yẹn náà jẹ́ kẹ́ni ilá ìṣìṣẹ́ náà ájú náà lábẹ́ àkúrò kú pàdà láwọn ké ọ̀nà ọdún náà yìí ṣùgbọ́n àgbẹ̀gbẹ̀ máa jẹ́ lè yí yọ ayé lálẹ́ ẹjẹ́ pààrọ̀ yà lẹ́nu oṣù yìgá jẹ́ mọ̀ àgbẹ̀gbẹ̀ oṣù máa wà ní ẹ̀ ǹdàbọ̀ ẹ̀ ẹ̀ gàwé o agbẹ̀wò láti ètò ìṣìṣẹ́ òṣèlú bá kú tí ó ti ṣe tíkì ní ẹ̀ èyí ká ló kọjá nínú sùn yìí yóò lọ sí nínú ya sí aláwà. ee zùlẹ̀ yà dáná mo tún ètí yìí máa ń yẹ sí ẹni tó nù. wọ́n ká lè sáré wọ́n tiẹ̀ wà gàgán wọ́n ká ìzànà àdìsọ́ àlùjì náà àhàlù mo tún ká ìzọ́ àlùjì yìí. àwọn dá pìrìsẹ́ǹtì nínú wà gàgán àdìsọ́ àlùjì yìí. múra ń tún wọn. nalla ga shi jiye tabi wa ta ga ne jiye ta ga ma da za mu mana ra da jihadi kasura kiu gwani no ga ji kiyo e ga baya za ne ga ji kiyo za ne ga pa eh ya yo gangan de tete no illa yusna eh dakata baba ni e ba ni so káwọn láti ẹnu ọ̀gá ṣe àsáàbà yìí náà kúrùkúrù wà lúlò. àwọn àwọn àdúgbò ṣojú yẹn tán. ìlà gàgà ga súnmọ́ èlò tó àjẹ náà gàn kí àdúgbò sùn wà. قال هي راودتني عن نفسي وشهد من أهلها من قبل إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين إذا قوة لمن تنقل نقا سلطة هو الله قوة لمن تنقل لو سبحانه وتعالى إذا كتاب سلطة wa isokwa nyoreso munji kwa nada manecho ya ila jika mo sutawe kai ka ba ji ne cho ya ayo gasia to ba ji ne cho ya ayo gasia da mo de mo ya ga mo de o dare mo lu wa de to ko ni mo de o dare mo de mo ya ga mo cho ya masiro kada wa iso mo ti ti liwa ya yo to le lu nai tàwa àlùfàṣà yìí tú tọ́yẹ́ ń tújú tọ́yẹ́ nílà yìí tẹ́lẹ̀ tú tọ́yẹ́ nílà yìí àwọn àlùfàṣà yà wà ní yusuf bẹ́ẹ̀ ká ee gaskiya na wala ke na ta awa awa soko de ka ke wɛ soko de ke wɛ bɛ gaskiya wɔ tɔ soko ŋutsu mɔ ko wɔ fɛ ba na soko ta yusuf ba da ne yusuf ba قال هي راودتني عن نفسي عن نفسي إلى جنوتو يا والعزيز يا رب أي من الطاعون هي يليوتو هي من نوتو راودتني عن نفسي nga ìjàne ìgbèniza ṣe wá níza ẹ́ẹ́ etí ẹ̀kọ́ ẹ̀là láàpọ̀ ní wá níza alukura ọwọ́ ṣe ìdáṣá ìlú mi ní ààyè náà bani ìdajì náà etí ìdajì tútù etí yí bàràbàrà iná yẹn mi gà ọ̀rẹ́ lẹ́yìn ìdajì sí wo ayé dàwa yíyé wa ta yẹ kòsùkú bá adé kú bá ní yíyé dára ní lẹ́yìn gbọ́múra tútù ọ̀rọ̀ wa tó ayé asẹ́ kàwé ojú ọ̀rẹ́ bá tó ayé yíyé náà àmọ́ wọ́n èsè títí kọ́ àyà sẹ́ ìbá yé fi o àmọ́ wọ́n bá lè sọ gbogbo yé wa lè kpákpárá àgbàdo àwùjọ yé o ẹ àdéhùn sùn kẹ́ yí àwọn àwọn ọ̀rẹ́ sí àná sùn. وشهد شاهد من آلهة وشهد شاهد من آلهة èmi àti bẹ́ẹ̀ yà méjì min àyàhá ní ilẹ̀ bàbá ìdíọ̀ zani ní mùsọ̀lì ṣùgbọ́n bí ewé èmi àti na àyàlẹ́ àti yusufu náà mi ní ẹ̀díọ̀ mi ní zani ní zani ní ẹ̀tọ́ ṣùgbọ́n bí ewé èmi àti ya nabi yusufu lando le ntaki imi nyala ti ye nka anabi yusufu ye nka baaji lo to ya confuse ta no ke mo tun ali gana le ti mo se wala ke mo ali gana yusufu de ke ka shi ni yusufu nga de ke si o ka shi ni so ko te wa da na yari anabi yusufu na e wona mutunci anabi yusufu ko ba dun so ya eyi na ga dem gangan da wasu wa wuri billahi zila ila ila wa sai su wa wuri sai su kura wa wuri sai ya shari min ali iri a cike ya ni wajen gana ko min aliha min ya kiwo min ya zane shi yayi zakin na chono zima ya ali ya mutu na ba su ga kana tiflan fil madi an kaka wallahu eh zulaiha ilagin nan alẹ́ ìgbò bóńgè bọ́wọ́ nínú sani àjò àjẹ sani àjò náà bíẹ́ náà òṣèlè èdè bọ́wọ́ yíká jẹba yà gẹ́gẹ́ mú láti lápúpù àdánwò àlójẹ yìí ìjájú gẹ́ẹ̀kì kápá ní ọdún níka lọ èyí ya bóńgè ó láyà kò ní à ẹnu wọn sàbá sẹ́bẹ̀ àti ìṣúná èyí ní ìṣàlẹ̀. ebó wọn sọkúlà àti ìṣúná sẹ́bà sún sọkọ́ fíèlè gẹ̀gẹ̀ èyí nà ko te la nya e eh, ka ga ji bo bonjin na ga ji bo bonjin na gaga mai albarku ji ga ko eh annawi al-andalusi ga kaunuhu wa kaunuhu min aliha awjaba lil hujjati alaiha e eh, shi shi oto ne gini e gini na jibo bongi na shi ga mini zani ushi boyo na egi babban ya sani ushi yau na wasa dalili da wuce wato na ga hanyar su kulli na ki egi babban ya cani da suna ga in ka na kwani su hukun da ne hukun in da ke wani so ya wato wani so lamarin na hukunci na wuzo in ja hukunci na wani kiyon wuzo in ja zane ga ki ne intelligence na suratul yusuf ya wuka intelligence eji eji wonyi na gaga in kana qawmi su wudda min kubuli in da ke ga waga cewa Yusuf le daga ya goro ko muliyona wai daga ya goro nge wa Yusuf le fo huwa min al kadibina Yusuf ga ita mana su ciwo ile ke wa Yusuf wai daga ya goro ku chayi le fo huwa min al kadibina ala sukori ti dɛwɛ yi so bàtí na. وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الكاذبين كيدكن إن كيدكن عظيم لو إن كان قد نشر yàgbà àwọn ẹni ló rà tsunni ibè ké ewa níbi nsukku wọn ayi dèké sumọ buwu yẹn wà fún wọn ayi dèké egbolo buwu yẹ o wọ́n wú àti nàìjíríà yusuf right there ga malansu amma wa in kana qamisu quda min duburi amma wa ga chule wai da gazu mabwe wa yusuf kulio wa kaza ba to ga wa ga malansu ni oyo ga ga wa ga malansu la madina ni oyo wa huwa ala ni ma yusuf ali mina salihin ga ga ni za gaskiya ne ko ndai ke gazu mabwe wa yusuf o wòdà gẹgẹ sọmọ pé wọn yusuf ni o ẹ wọn wà ní ẹsọ àdìgì yusuf láti ní lágàsí akáṣe ní ẹnìyà àròsọ tó yusuf ẹwí intelligence ìbí àlàlá yìí wà lé gẹgẹ ẹnìtò náà wọn èyí náà àti bí ẹkọ gànyìn náà wà ṣe é jọwọ kámi ó jù zànà ìzámọfárí náà ṣe é kó ènìtò náà yusuf zana ile bashi na je gwe ni zo na yi iyun so daga na ma eri a ci gan nwayi gaga ya gboro gbe ewe yusufu liyo na ga igama na zuci ona nga yusufu magi ya gboro ba na bali ba na ole ewe ya gboro ya automatically ni zuwa abin yanzu ya egana yau edo orobe ewe gboro wani le na Yusuf Yusuf wani Yusuf dai Yusuf wani wa Yusuf wa kai eh okay ake eji na ti ya ho adle ni mu afika o eji e mu afika o nye ni da de ku na su so e ti ya wo ya je ba wa ala je ku na ji to pe je je la ni so ku fa ni

kí secret na sọ́nà àwọn kí secret na sọ́nà àwọn nga ìgbọ̀rọ̀ sọ́ọ̀tù yusuf ewu intelligence wà ní gẹ̀gẹ́ wọ́n á gẹ̀gẹ́ yusuf wato wọ́n á gẹ̀gẹ́ gbọ́rọ̀ wẹ̀ wọ yusuf lé o màá nà kà yí gẹ̀gẹ́ kí o yusuf gẹ̀ wọ́n nàn nà sábẹ́ fún àlùfàṣà yẹn nàn nà tiẹ̀ tó kọ̀ kẹ́ ẹ̀dí gẹ̀ wọ́n mu ti kẹ́ wọ́n mu gẹ̀ wọ́n ebo na yusuf ga ashe kuwo fahimtu yusuf ga ashe kuwo kan ma yi ga mun akwabe yusuf yi daga na yusuf ga yi gashe na ye kuwo bo ga wa ji wa fuwo nso bo yesu mai tayi na daga na yusuf ga ashe na ye kuwo bo ga wa ji wa fuwo yusuf ko daga na mai kuwo bo ga wa ji wa fuwo na ye kuwo ga yi kuma a alfasha no munna ge nyuko e bona unwe bichulo da na unna da su mona ga wa kusho daga na ba bana wa ja se se mutula ku suna yi mo kan mu shi ga ba yi su yi da sai ki ko e ko ta hali su na e ko su ro yusuf when we intelligence o diga na wo zane ne zaɓa ba na wani jasa su sha jimushi su mana ayo su ma kan gama ce goro da eh na mora ke shune ne eh ina na da wera wora ke yuci ne ne wani gaga yusuf ga wannan da zai ci almasha bo izaki na ga ga goro su da su eh ga na izaki na ga sai goro bo yusuf da dike ta su amma na wajen su da wuta da alfashin yana yusuf ga ta ya gurbo ya gurbo ga ya fice mu dango mun na maga ya fice mu turu ta ala sun ta gaskiya su gole yana wa ke a ne gani ni na wuce ta mu gona muci ya sa e gona wa ga je yi mu maji yau doya ya bala yi min na ga an ji ni e ba ku ja mílà kan ayọ̀lá ìlú ìlàjà nínú láti kábúnà lẹ́yà tẹ àlùkùtù àmínú ọ̀là kábú ẹ bàbá òun lè wò kára àti èṣù rẹ àti èṣù rẹ ìmílà yàrá àti èṣù rẹ àmọ́gẹ́sí àwọn wàtò wọ́n ìlàjì náà àlùfàṣà láti ẹgbẹ́ wọn káàyè wọ́n bàbá ema ciwo na ji zaure yi na waji mutunci e bana kan zane je zaure na gani ema ciwo ya fika shiwe na kwaye ji mu jebo ema ciwo ina ya ya fika shiwe ema ciwo ba ya ya fika shiwe e ba wanga ya fika shiwe e ciwo wotwetweleye nsubi na laibasha nekoroya wagana maona jimutuci wabagana maona jimutuci yekibayoyo wajimutuci yekidayoyo wajimutuci dakotekina wamona amana wajimutuci ebona bagina jokwami newoshiyala bagina jokwami newoshidangongana kantore nagalezana shiyeweyela banaga agesi kodulituna wawa kò gbọ́dọ̀ oṣù bí láàbíà gama ya fi ga yin lafiya ba yi je su ne da na ba yi da je da yin sana a na mi man ga yawe mi satisfaction ya go gangar ne ci be un ka go ga a ne ci gangar ne wani ha a ta na wa da ya zan go ci ga yin da ci to na yin da ta sha sha wallahi suna ndo ti ya ke ni no ni jo me de sa de ni no ha ja ko ra wa sha wa ha mu so ma le tra ni wa yi ti tra yi de le ka so ko ni ba me ta yi ke le so ko no ni mu ni le so ko no ni mu eh ele ya yen si to e ba na ajo ke le ya ni ga je do po ti ti mo kata kaura da ya yi nuna nuna wa tuwa soda a tuwa soda ya kuna kin gwada mu da ya wu ka jo ne wace soli ti don ya tambo tunanu a fiye na shigo laura ya yi a tuwa soda ya pata mai yi tsaka ne ba da yi yana usu mana tsaka kọ́ọ̀dé ètò àbí ètò sì jẹ́ kókó tán. Sọ̀kún kò ní sọ̀rọ̀ kí èyí tó kàn. Bàdá ńlá ọ̀pọ̀ mi sọ̀rọ̀ kó dẹ̀ mí dúrí mọ́lẹ̀ ìnáwó mi kẹ́yìn kún. Ìnà kẹ́yìn kún. عظيم ukuthi kuba shekore soba ucholini mfaka idade litire adele litire shekore wani zane wani yekoro ne kai wani lucho zeme wani sumona kai yesi abacho ye zeme ye sumona yusu ye ya ino so dia ye wole su duwa so e wulia ye wole su duwa so lamma ra'a qamisahu kanna zabaji na ye ga ga wai yusuf kudda min kubuli zuma kuli ona qala anda kita ga wato qala nabaji na ga eh asfari ki ba wai ga ga asa gonu de ina jo gonu de ina jo kaga ne sai ayi ba ni mashirin wanda o ga kan wage waza won la je so fun billahi billahi la ilaha wa ba ji ga je ko hutu awo ya corrupt be sha ni zaji àwọn ọmọdé àwọn bí ṣe dán náà tó lórí ṣe pẹ̀lú ọ̀gá wọn wọ́n wà lá ìyàsọ́ corrupt agáyìnlá kò sọ̀tún àwọn ya wọn ṣe gan. wọ́n lé lè ṣiṣì wọ́n jẹ́ tíṣpìlì yẹn ìlàjì ní wọ́n lé lè tẹlifóònù yẹ wọ́n ju èlé wọ́n ju èlé à wọ́n ẹ̀ mọ́nì ṣọ́ bá ní. sọ ìlàjì yẹ fóònù náà wíyà ní. kó ẹsẹ̀ ẹsẹ̀ ẹ̀ ẹ̀ wọlé asáwà wọn. salamu aleykum aleykum salamu sọ́kò ọ̀tọ̀ ọ̀lẹ́ gé wọ́n sì wọ́n wọn àti kaza yóò ní mmadụ ma kaza yóò ní wọn láwọn tó sí yìí nga yìí nípa wọn yóò ṣe ayọ àyìnbá ìlọlá àdùtú òtú àrùn ká wọn ṣẹgá lóyọyọ ẹ wọn jẹ ẹgbẹ ayé wọn jẹ ẹgbẹ tí wọn wọn kú láàyè láàyè lọ ṣáà yìí wọn sọ kàwé ìtura wọn jẹ ẹgbẹ tí wọn wọn kú. <laughs> bounce no ndesobede bounce no ṣe ìtara náà wà tú o táwọn fi ṣe gan. wòye ìwé báyìí kì í ṣe ṣètàn yẹn ṣe náà ipa kìrìṣẹ́ ṣètàn yẹn látúntà wá ǹjẹ́ gáàlì ó bá wàá di sáyẹn làwùjẹ́ yà ipa kìrìṣẹ́ náà ìlà ìlà ipa kìrìṣẹ́ náà àmọ́ òṣìṣì this wọ́dẹ̀ disbilin tẹlifon wa lànà òdẹ́gẹ́ ẹ̀jẹ̀ tẹlifon mi lọ́wọ́ ẹ̀ka tẹ́yà ní kẹ́ yẹ́ ló ṣe wá àwọn ọmọ wa kó ìkè tí ó yà sọ̀kú fáyì bí wáyì kí ẹ̀dá ọmọ wẹ́ gàlọ́ tí mọ́ àyíkó ọmọ kẹ́yẹ lọ́wọ́ fún mi ta wà ló fún mi ta jí wọ́n láì sọ̀rọ̀ àlọ́ fún mi ta jí ne gara mu bato ne na ci dige ko ya zai kai shi mu mun fi ma a da zan ci da wai saboda ne shi tunaro amma ga ta ne saboda ne shi tunaro èyí la ti gbóró láyé náà yìí èmi yìí la ti dáhùn kí èrò ṣídéhùn ṣe ṣídéhùn ṣíwọ̀n tàwọn tó kún èyí

èyí là ń ṣe ètò àwọn ọmọ náà sẹ́lẹ̀ ó kèdè àwọn ọmọ náà àwọn tó gbòòrò ká lọ́wọ́ kí ẹ lọ́dọ̀ ká lọ́wọ́ lọ́dọ̀ wọn à lè mí ìwà àmọ́ mo lé lówó ìgbẹ́ mo lé lówó owó yẹn lálẹ́ tẹ̀ kó yẹn àmọ́ ló ká lọ́wọ́ yẹn àyà owó á lọ́wọ́ yóò lọ́wọ́ ká lọ́wọ́ èyí là ń ṣe kátàmbé ìdáhùn tó ń kẹtàn ẹ̀tọ́ wọn kò èmi yẹn a ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ náà lẹ́sà ìmọ̀lẹ́ owó mọ́ ní ẹ̀sọ́ á ó ní owó ní ẹ̀sọ́ á wọ́dá ẹ̀yọ rẹ̀ ní ẹ̀sà àpò ẹ̀pá ọ̀pọ̀ ènìyàn mẹ́kàlá sí ẹ̀yọ̀ mẹ́fà bàbá tó kò sí ìpè òtún náà wúdà àwọn òbí rẹ. ayé àgbà tó fẹ́ wúdà àwọn ọmọ pé àgbà wọn kú wa. ìṣètò owó wọn ni náà tó dáa jáde nínú wọn á bọ̀ ìṣòro bàbá káàlù tó yìí òtútù náà wọn á bọ̀ ìṣòro. bẹ́ẹ̀ ni ṣé ló lè yí àbí yà. bẹ́ẹ̀ ni àbí lọ́wọ́ rẹ̀ sì mẹ́ríkà wà bàbá ọmọ kẹ́ńtì aljiyaku gai nahu ne kai ya kuna kai ya kuna su ba ji na da ke wa daga yi wa ne fi shi ere ta ke ba ni na dan su kuwa kyau ce ba yusuf a'rid an hada wastaghfiri li dhanbiki innaki kunti min al-khati'in bago baba gidega yusufu ya haifar da su kuma wajen gafara ga yusufu ya wa yusufu au hawa shugo hawa shugo ari da ana hada azuwa shi kaka na hawa shugo yusufu yusufu hawa shugo ebe na ngo yo nga nyembo na ka kushika kwa nyowe tala pasho na taki ngo go tala iyo lafa albata wani kawo ga gabi wuyi ai wuci nan wani lobe yana na gabi wani wuje gido wuje gido na ila ga tare so aga ibi da kana be da exam eh, tuli an aga oyiye wo eba aga oyiye wo ebo na ma aga أعرض عن هذا واستغفري لذنبي إنك كنت من الخاطئين Yusufu ya Yusufu àrídà náà azumake tage náà tọwọ́ sọ̀kọ́ ọ̀pá tọwọ́ sọ̀kọ́ ọ̀pá kásán kẹ̀kẹ́ ara lóru àrídà náà. Wọ́n ní ẹjẹ́ jẹ́ ayé náà wọ́n sẹ́gbìrì nígbà yìí wannan gwala wannan ake ta ko ga akwai ya gani ta ba ta sinuwa ta ya gani kula eh wa mawasakiri nan eh da waga fara da su koya su ribi na jina ya kwana innaki kunti min al-khatin akika wa ya fara da ya ci shi eh وقال الراشد الخطأ بعضنا أي من القوم المتعمدين للدم والدم اللي زعلان يجيكيو زعلان يجيكي كاكي سوكول يجيكيو وفي هذا إشارة إلى أن العزيز كان قليل الغيرة كان قليل الغيرة حيث لم ينتكب ممن أرادت خيانته قلنا لا صابون لا يبغون ga wa fi hada wakati ya tsanne da kyan dole ga yayi nan isharatu ila al-aziz ishara da wannan ga al-aziz ne banna kana qalilul dira ezuwo na en banu da saukin ko dole wai wo ya ci bugu ke wo a ga dunya yusuf wa ga shi yero a ga ku kuma ya ku eh yusuf ngama kapa mai jibe amma wa shi to ana ga wa go haisu lam yantaki mimma arada khiyanatu eh zame pagan wa ju ayi chino un mu bele fi sunya wa tadnis ishtira'in firashahu bil ilm wal hujum so ko fali ne ga je ne su kula da insha Allah ta'ala su iya yannan ki ṣùgbọ́n náà làbí bá àmì yusufu tán wá kí lè ti faru ayé o insha allah ta'ala which i pass five ẹ ní ẹnìkan àwọn èèyàn alẹ́ fún sọ́ọ̀tù yusufu náà láwọn ọjọ́ àgẹ́yẹ̀wò ìlélẹ̀ tàbí ní ti pàtó five years ní òjò gan ewo agbóhùn láti láti tuntun wọn ò wí hàn wọ́n mú tó àwọn àmúlò aláìlú ẹ̀wọ̀ra amẹ́ríkà tó sáárá tuntun àánú rẹ̀ rédíò màsí ní ìṣẹ́ rédíò jẹjẹ rédíò ìjúbà ìjẹjẹ ìṣúná kẹpàtàwó àyíké lọ́la àbáni lọ́tọ́ láàmú wa ẹgẹ̀rẹ́ yẹ kẹ́ ara ìlàjì lálóṣù ẹ̀rẹ̀ tó láàrẹ yusufu sọ àdàrẹ yusufu fánà ẹgẹ̀ á ti kí ẹgbẹ̀ wọ́n ti lè jí sí náà. kí mo bá dán mẹ́ kí mo bá dán mọ̀ ló ti sùn mọ́ bẹ́ẹ̀ ni àbí òṣèlú tó òbí láì tẹ̀wọ́ bí kì í wà á wà mọ́ wà sáré mọ̀ ṣẹ́kọ̀ọ́ يقين من الدين يسعد بالفوز المبين مسابقا الى جنه الفردوس من شهر الزمر سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. كعتوب على الشهر وين اللي يقولوا شامل. الحق الله أكبر الله أكبر كبير سكوكا بابي الخير سكون في بعولها الإسلام بعد ما سكون إلى إنونا كنتم تسكون إلى وكانت بين هذه الأمرين أن تريد أن تكون بلاد الخير بينهم كلهم أحياء 啊，这个呢，是湖南的，湖南的湖南的花生，你看这个是哪个？哪里做的？台湾的香菇干，都是野田鸡、野乌龟、野龙虾、野大虾、野青蛙，第五个是野什么？啊，就是虾蟹不能不不说到，所以看到海鲜的很多。 àmúmọ́lá bàbá nígbà ẹni máa ń ṣàyẹ̀wò gbóhùn níbi ìkàrà fún wà ní àlẹ́bí yóò sọ àlẹ́bí ẹ̀sọ́ kò tí mo ṣe ní lọ́nà ẹ̀ wọ́n á lọ́wọ́ ṣe ní sàlẹ̀ ní lọ́sàbà ní ìyíba èwo dandan ti dandan wọ́n lè kó yẹn ní ẹ̀jẹ̀ sọ wọ́n wá lọ.

ikeyya kuma da su nasu mu da su so kuma da ba da ba anki riga ba ko wale da ce ka alabi yusuf uti a mu pa dunya din na pa wa ba ga ma mu ja da su da da su wala mu ja da ne wa da ne wa ne ba da ne ne ce lokaci kana mu ja yusuf ba shi ne dubi aka garga kyakkyawa ma da wa'ai kwanan ne shi wuta ba aka ba ba an da yi ne kwanan nan ga jinta ta su ko in ba ta na wata biya ne insha Allah su kuma wa kama ne ba a ba ta ma yayi nan ba a ba shi bai o ti lọ bá kí ayé tí ẹ ìdá ìdá kẹta tún kápá gbọ́dọ̀ ń kiri láì máa dá gbọ́dọ̀ ń gẹ̀ẹ́sì ní ìdá ìdá ìdá kẹta tún ṣìyẹn tó wá wúlò ẹ̀kọ́ ìdájà wọn àkóhùn tó bá wọn kọ̀ ẹ̀dá wọn àti sí náà. bá a ti ṣe wá yìí ṣe ń dé wọn àná sùn. وقال يوم له من يتق الله سهول ذكر يوم من يتق الله يجعل له مخرجا títí tí iṣẹ́ ìgbàgbà tí ó lé ti àwọn èèyàn. ọ̀rẹ́ yẹn tó sọ fún ìkìlọ́mẹ́ àlùsẹ́ ìdílé àbàkù. bẹ́ẹ̀ ni wọ́n ti jẹ ìgbàgbà kó o jẹ mọ́ ìzàgí bẹ́sà ìzàgí káàkà ń wọ̀ ọ̀rọ̀ náà. wọ́n láyé ẹ̀sẹ̀ ìyọ̀wọ́ ṣe lọ. ayàtò àbáyọ̀ ìyọ̀wọ́ ṣe láti àwọn ìfọ̀ àwọn àwọn ewé ìzàgí. Pàṣẹ àwọn ó Et le de la vie on on on on on on on on va va va va va va va va dire, dire, dire, dire, dire, dire, dire, dire, arúgbọ́dá àdùnnà èsè ìsàdí èsè tó àgbẹ̀dá nípa òkùnkùn òkúta ẹ̀ ọ̀tọ̀bí ṣe wọ́n wọ́n tó lé lọ oṣìṣì àwọn àbẹ̀nà wọ́n wá fi ṣe wọ́n fi ṣe ṣì ń pè wọ́n tó nà lọ́dẹ ní mìíràn ẹsẹ̀ sì wà òkùnkùn lẹ́yìn ní òkú mẹ́wà wọ́n lára ẹ̀ lù lẹ́yìn sì ni wọ́n á yìí ń tẹ́lẹ̀ so gàdẹ̀dẹ̀ ní mo ṣì ń lọ àti ìrẹsì ìrù lọ́nà bàjẹ́ lọ́dọ̀ kúlẹ̀ tẹ́wọ̀ṣàbá lóòtì ara ilé ìwọ̀n padà máa sà ábà nínú ọ̀pọ̀tọ́ ẹ̀yọ̀lá agbóhùn ẹni tó ń lọ ní ìtura àgbẹ̀wọ̀n ìtùmọ̀ ẹ̀ náà sàmà àti ìbálòpọ̀ ó ní wàá nínú àwọn ẹgbẹ́ òsì ìwọ̀n padà ní ilé iṣẹ́ sábà lọ́rẹ́ ẹ̀rọ máa bẹ̀rẹ̀ kọ́wọ́ kí n bí àyíká ìjọba ẹ̀rọ gbára àlọ́ máa ń ya ka gaskiya da ga wuce ya wani ba ba ya ka duba kuri ya ka ni nan da kuma ya ìdá ní kébì mẹ́ta àmọ́ àdìyàn tẹ̀lísà ṣí òsì méjì lọ́wọ́. láti fàwọn àwọn ìwọ́nà sòkó fáfẹ́ sòkó mú tàbí tìbí lábàtí lọ sí lẹ́sìn ta ló ń pè ṣòkò náà wà tó gbé ìdàgbé náà mú ju màmá rẹ̀ fún àwọn ìdàgbé náà àti àwọn obìnrin náà ìdàgbé olóka àti àwọn obìnrin náà lọ́wọ́ wá tó obìnrin náà kó bá lọ́sọ̀rọ̀ wato obìnrin farko máa ń wá sí àyè sunkusu bí àbí sílóṣì akẹlẹ ká ìyára ìṣòro tó ká tó sàkóso àwọn àdúgbò àwọn ìgbà àgbẹ lẹkọọ ìyá ìgbà dàbí àdánwò yá tó ìtura láti òkúrò tó kọ́ máa lọ ní ìṣúná tó sàmẹ́ sàbí yá chéjìjìmí tó dé nípa mọ́sà òṣèlú mọ́tìsì lẹ́nu òṣèlú àwọn ìṣòro tó kọ́ máa tó dẹ̀ ní lẹ́yìn ìkọlẹ̀ àdéhìí wọn sọ́kú fáyìn ní láàrùn ìlú mẹ́sì lọ́dọ̀ déhìí nígbà àtẹ̀sẹ̀ káàkiri ẹ̀yìn wọn lọ́wọ́ sọ̀rọ̀ àlọ́ àwọn ọ̀rẹ́ àti